ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn wòlíì èké tí wọ́n ń di ẹrù kú ẹrù ẹni ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn wòlíì èké tí wọ́n ń dá ogun kún ogun ẹni ẹ ṣọ́ra fáwọn wòlíì èké ajẹnifẹ́ẹ̀rí tó jẹ́ wípé ṣe ni wọ́n ń finá kún iná ogun tí ń jani ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ kọ́gbọ́n látọ̀dọ̀ arábìnrin yìí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa rẹ̀ ń bọ̀ láìpẹ́ jọjọ. ẹ jù ẹ gbà mí o ọmọ nàìjíríà ẹ gbà mí o mọ́mí sí mi mú lọ sí chọ́ọ̀chì kan ní olówóra the evangelical church of jah ní olówóra nọ́mbà two stroke four olówóra street lọ́dọ̀ alàgbà àwọn bishop elijah korede ọbadika ibẹ̀ ló mú mi lọ gbàdájẹ débẹ̀ gbà tó máa pray tó máa sọ̀rọ̀ ó ní pé mi ni mò ń ṣe mọ́mì mi ó dẹ̀ ní pé kí n má wọrin pé kí n padà wá ní pé mi fara mi kí n padà pé kí mọ̀ ẹ́ má tẹ̀lé mi ọmọ pé kí n padà pé kí n wá gba nǹkan kan pé everything máa wà ókè gbà tí mo dẹ̀ padà lọ ó dẹ̀ fún mi ní kò tiẹ̀ pírẹ́kọ̀ fún mi ní powder kan báyìí pé kí n mú lọlé gbé tí bá ti mú lọlé pé nǹkan ti pé kí n fi sábẹ́ bed abẹ́ pílò pé nǹkan tí bá ti rí ni wàá sọ fún òun I didn't see anything mi ò rí nǹkan kan mo ṣàmọ̀ wọ́ọ̀tà inú ìzà pé ọjọ́ kẹta ni mo kó gbẹrù mi lé nìyẹn tí mo di èrò church yẹn mo bẹ̀ sí ní sùn sí church bẹ̀ sí ní gbé church yẹn so ó dẹ̀ máa ń bá mi ní phone every every night láti ìgbà tí mo ti dé church yẹn ó ti bá mi ní phone kò dẹ̀ nílé tó ń gbé bọ̀ inú mọ́tò ẹ̀ níta bẹ́ẹ̀ ló ti máa ń bá mi ní phone so along the line bí oyún ṣe dé nìyẹn ó wá sọ fún mi pé oyún ti dé o ní pé kí n máa lọ sí pé ibi tí bá mọ̀ pé mo lè lọ pé kí n máa lọ sí bí Ìbàdàn kí o ti bá lọ́rọ̀ ẹ̀sìn mo ní Ìbàdàn mo lọ́rọ̀ ẹ̀sìn ó ní pé kí n máa lọ Ìbàdàn pé mi lè gbọ́dọ̀ sọ fún pé family mi kọ̀ọ̀kan bí a compound family bí extended bóyá kí má tẹ̀sọ́ fún family mi kọ̀ọ̀kan pé mẹ́sẹ̀jì sọ pé kí family mi máa ń mọ̀ nípa ẹ̀ kí family ti tiẹ̀ náà kọ́ máa ń mọ̀ sí kí n máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi nìbàdàn gbàgbé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi during that time march nine àti mo débẹ̀ ó ní pé after two weeks pé tí bá débẹ̀ pé after two weeks nípò máa gba ilé fún mi àti mo dẹ̀ débẹ̀ after two weeks kò gba ilé fún mi a month kò gba ilé fún mi during that during that time during time tí mo left was march nine so gbogbo march april yẹn bí kòrò ṣe dé nìyẹn so àwọn ọmọ ìṣáàtì pé àwọn lọlé àwọn ẹ̀mí pé àwọn lọlé pé èmi ń kọ́ mo ní kó má wọrin pé tí n bá ti fẹ́ move lọ sí apartment tí n fẹ́ gbà pé màá bá wọn drop key fáwọn neighbor for good five months kò gba ilé yẹn màá tún pè pé a máa pé èmi nìkan mú wa ní gbónú ilé yìí pé kò sẹ́ni bọ́dì níbẹ̀ ó ní kí n má wọrí kí n má wọrí kí n má rìn pé òun àgbà tí tí mo fi pé seven months tẹ́ni pé èmi nìkan ni mò ń gbé bẹ̀ wá sọ fún mi pé òun máa pe ọ́nkù òun kan dáàdi òun tó wà ní Ìbàdàn pé òun máa pè pé òun máa sọ fún mi pé kí n lọ sọ́dọ̀ dádì òun kò ṣáà àgbà tó ṣàpè dádì ẹ̀ kò létà fún mi ní nọ́mbà ẹ̀ kò pè mí o bóyá ti kọ́ bí eight months ni bó ṣe wá nìyẹn ṣe wá sílé tí mò ń gbé ni ó pé ó pè mí pé òun fẹ́ wá dẹ̀ni pé kó wá bóyá wá nìyẹn bóyá wá gbé mi kúrò ní ilé yẹn bóyá gbé mi lọ sọ́dọ̀ dádì ẹ̀ ní side challenge ibẹ̀ ló gbé mi lọ pàtí mo dẹ̀ máa débẹ̀ ilé ilé tó fi mí sí kò jọ ilé adìyẹ ilé kan báyìí one room ibẹ̀ ṣáà ni wọ́n fi mí sí nínú oyún síbẹ̀ òun dẹ̀ drive ó lọ so mo mọ̀ pé ibo ni ibà ìtọ́ fi mí sí mi ṣáà really understand àfi mo ṣáà ń ba lọ́bẹ̀ mo ń ba lọ́bẹ̀ tí tó yẹn ṣáà fi wọ nine months during nine months ibẹ̀ mo ti wá bímọ àti mo wá bímọ àti pé ejò wà ní inú ilé yẹn bí wọ́n sin ejò síbẹ̀ ni mo tẹ̀mí ṣáà rí ejò gbà tí mo bímọ tán ni mo rí ejò nínú ilé yẹn ah, ejò yẹn tóbi gan-an so kọ́ bíi tó twelve bí mo ṣe lajú tí mo ṣe rí nìgbé mo ṣáà pariwo síta so máa yẹn wá wá bàbá fámi sì tọ́ fi mí sọ́dọ̀ ẹ̀ yẹn àti bàbá yẹn wá dé wá ní pé ṣe bí náà gé mo rí ejò ní ejò ńlá wá náà gbé à kò sí kankan tẹ́jò yẹn máa ṣe fún mi ní pé ejò yẹn wà kọ́ tó pé ó máa jẹ ni mo ṣàlàyé gbà pé mo lè gbé ìbà yẹn pé ní ejò dé pé mo lè gbé bí ó ṣàlàyé pé máa rí pé àwọn máa pa ó ṣàpa ejò yẹn ní alẹ́ ọjọ́ yẹn kò tútù pé two weeks again mo ló ṣe rí scorpion yẹn so ẹ̀rù tí wọ́n ń bà mí wọ́n sọ fún mi pé okay ní ìsìn tí mo tẹ̀ ti wá bímọ báyìí pé ẹ jẹ́ kí n máa padà lọ sí èkó padà wọ́n á ní pé kí n máa wọ́ọ̀rì ni pé mo máa padà lọ máa padà lọ máa padà lọ sọ fún mi wọ́n á pe èlíjà tó fún mi lóyún ní èkó náà pé ṣebí mo ti bímọ tán kí mo fẹ́ máa ṣe mẹ́rin pé àwọn fámìlì mi wọ́n pè mí ó ní kí n má gbé kọ́ wọn pé mẹ́rin pé kí n má gbé pé tí n bá gbé ní pé mo máa kú àbọ̀mọ́ máa kú ní kí n má gbé kọ́ wọn mi ò gbé kọ́ wọn wọ́n á sọ fún pé ọmọdé ti ń lọ two months ń pé jẹ́ kí n máa lọ sí èkó ó ní pé tí mo bá lọ sékòó tójú mi bá rí kí n fara mọ́ ní pé tèmi bá dẹ́kò ní pé èmi àti mọ́mì mi a máa sáré o ẹsẹ̀ wa ò ní balẹ̀ pé ẹnìkan ló máa lọ sínú àmì méjèèjì tó gbó yẹn ṣáà ń dẹ́rù bà mí mi ò lè lọ three months pàtó àti kan bíi three to four months wọn lọ bá bàbá fáwọn olùsìn pé sà èmi fẹ́ máa lọ sí èkó pé mo ti bímọ tán ìbá yìí kò mi pàtó ojú mi ti ká ìgbà ojú mi ti ká mi ìmọ̀ mi ti mọ̀ pé mo ti bímọ bọ̀ márùn pé ah pé kí ló ṣẹlẹ̀ ibi tí mo wà yìí pé kò yé mi so mo á sọ fún un pé èmi fẹ́ máa lọlé o ọ wá ní pé kì má kì í sùn pé kì má sọ di ariwo pé kì í sùn bá dọjọ́ kejì kí ti bá ti rẹ́ẹ̀dì kì í sọ ìgbà tí wọ́n pàk báàgì bá sọ pé mo sọ wá ní kí n kúnlẹ̀ káwọn gbàdúrà fún mi bọ èkún bọ ẹmọ ìkúnlẹ̀ ní lọ́wọ́. à ń pé kájì kúrú ọ̀ràn kó tán lẹ̀ inú àwo pọ̀kọ́ ni wọ́n tún gbọ́nwọ́ rẹ̀ sí o ṣèkún ni sọ́jà kan bọ́ sọ́wọ́ àwọn agbófinró àwọn nǹkan ìjà tí wọ́n jí kó tíye rẹ̀ tó méjìléláàádọ́fà ni wọ́n bá lọ́wọ́ ẹ̀. ìròyìn. màmá àgbà machine lọ́wọ́ àbókí tó kàn jẹ́ Musa àbókí eh, lórúkọ ọlọ́kadà yẹn ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba four thousand five hundred lọ́wọ́ ẹ̀ àwa pa sunugbu èmi àti Samson. kàkà kéwì àgbọn ó dẹ̀ líle ló ń le koko sí i ọwọ́ bá àwọn ọmọ wẹ́wẹ́ mẹ́ta míì tí wọ́n ṣá ọlọ́kadà pa nípínlẹ̀ Ògùn Ọdúnayọ̀ Samson ọmọ tọ́jọ́ orí rẹ̀ kò tí ì tó ọmọ ogún ọdún ni ó fẹnu ara rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ wípé òun àti ọ̀rẹ́ òun làwọn máa ń díbọ́n láti digun ja ọlọ́kadà lólè táwọn ó sì já ọ̀kadà gbà sá lọ ọmọdékùnrin ọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ wọ ss3 ló jẹ́wọ́ pé òun fúnra òun lòún ṣẹ́ ọlọ́kadà táwọn já ọ̀kadà rẹ̀ gbà lọ́rùn nígbà tí ọ̀rẹ́ òun sì ṣá ọlọ́kadà ọ̀hún yánnayànna ìyẹ̀mẹ̀ lọ́rùn. ọdún àyìn samson ló kọ́ mi ọdún àyìn samson. àpò alákàdá kan ni àpò alákàdá kan ni ní ọ̀nà ẹ̀rì ní pẹ̀rù. ọlọ́kadà kí lórúkọ ọlọ́kadà tẹ pa yẹn. àmọ́ orúkọ ẹ̀ o. ẹ̀ mọ́ orúkọ ẹ̀ àmọ́ àlẹ́ ṣe wá rí tẹ́jú wá pàṣẹ. haúsá ni ẹgbẹ́ ọlọ́kadà yẹn a ní ó máa gbé wa lọ síbi kan ibi tó ọlọ́kadà yẹn ti gbé wa lọ wa ní kó dúrọ̀pù wa ní ọ̀nà ẹ̀rì ibi tó ti drop wa ní ọ̀nà ẹ̀rí òun ni a fi ní kó dúró ta fi gbowó ọwọ́ ẹ̀ peter gbowó ọwọ́ ẹ̀ ẹ̀gbọ́n yìí wọ́n fẹ́ gba. kí agbowó ọwọ́ ẹ̀ bí ti òun five five bí ti ọlọ́kadà ń ṣe yọ weapon yẹn daga wípé òun máa ṣáwa mo máa ṣe anything bí àtẹ̀ní mind pé a máa pa ọlọ́kadà yẹn bí akọ̀ máa fi ń dẹ́rù bà akọ̀ máa fi ń harass wọn pé kọ́ lè mowó lẹ́nu bí tẹ̀gbọ́n ṣe ṣá lọ́rùn yẹn bí tẹ̀ ṣá wọ́n ṣá ṣá ṣá ìgbà tó wá rí i pé kò tí kú tán mo á yí lọ́rùn bẹ́ẹ̀ náà lọ́ní kì í àmìjì níjọ yẹn ẹlẹ́kejì dédé alákọ̀ọ́kọ́ yẹn àpá alákàdá yẹn akọ̀dúró lọ́wọ́ ẹ̀ ọ̀nà ẹ̀rí náà. nǹkan tó gbó adébí àgbà máa ṣì lọ́wọ́ àbókí tó gbọ̀n jẹ́ musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba fún four thousand five hundred lọ́wọ́ ẹ̀ a wá pa sunugbo èmi àti samson bẹ́ẹ̀ ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe tá a gba three thousand five hundred àpà yẹn òun ni eléyìí tó dà nùgbọ́ ìyẹn náà ni samson ni ó mú àbá ẹ̀wà nígbé bẹ́ẹ̀ bàtà mọ́ ọlọ́kadà yẹn dé nùgbọ́ yẹn à ń wí kó fún wa ní owó kó mówó jáde. samson ló máa gbé wọn wá láti kẹ́nẹ́ as ọlọ́kadà èyí ṣì lọ skul ó ṣe bọ́ sẹ́sẹ̀ stiri ni èyí lọ skul ìgbà tó máa gbé ọlọ́kadà yẹn wá láti ìkẹ́nẹ́ ó ti pèlú lóyún fóun èmi ṣàtọ́ pé kà máa ṣe pé kà máa ṣe ṣe ó ṣàtọ́ pé kà ṣe pé òun ní ìdówó kóun fẹ́ ṣe káàdì sórí fóun pé àbí kankan bẹ́ẹ̀ yẹn gbàtà mo tó inú gbó yẹn ọlọ́kadà yẹn wá yọ dága òun wẹ́pọ̀n pẹ̀lú gbáàdì pẹ̀lú fòpá ó yọ tí wàá kó òun rẹ́dì láti pa wá ìgbà tí a ò pé rẹ́dì láti pa á kẹ̀ máa sọ fún samson gbó kó áǹgọ̀ wẹ̀ sẹ́yìn bí áǹgọ̀ wẹ̀ sẹ́yìn mo máa ṣá ní gbogbo ara àdáwà nù oko yẹn ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàtà bẹ́ẹ̀ nígbà tí samson bá sọ fún gbà ah, kò má tí ì kú samson bá yọ ọ̀hún sí kínní bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí gbogbo òbí ó mọ̀ wípé kékeré la ti pẹ̀kàn rókò torí bó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ẹ wá rí i pé ayé yìí ó ti burú ní báyìí ayé ti gbẹgẹ́ ilé ayé ti yí padà òdòdì ẹja máa ṣọ́ra ṣe. bẹ́ẹ̀ bá ń lọ nírìn àjò tẹ ṣàkíyèsí pé àwọn ọlọ́pàá ń dá ọkọ̀ dúró lórí títì ẹ má bú wọn ẹ má sọ̀rọ̀ ẹ̀gàn sí wọn o nítorí pé nígbà míì iṣẹ́ wọn yìí a máa méṣòre wá ọwọ́ ọlọ́pàá bá ọkùnrin ọ̀dájú kan tó pààyàn tó tún gbé òkú ẹ̀ jù sínú àpò tó so ó lókùn láti lè rí i pé òun fi díbọ́n bíi pé ẹrù míì tó yàtọ̀ níbẹ̀ lẹ́yìn ọkọ̀ bẹ́ẹ̀ sì rèé òkú èèyàn ló gbé jù sẹ́yìn ẹ̀ wò ó. abeg come Which side of Abombise? Okay, um, Mboto. Yes. In here, Ọha place. Yes. And I heard you have brother. On that side. <laughs> Eh? yeah. Yes. And no brother, so me, I never even, I don't even know him, but they the same. My friend, open, open, open, open. Remove that your cap. Remove your cap. cap. I will see your face very well. Make sure you get him into it. come closer now i beg but don't send anywhere oh. uh-huh. is it a picture or video you video as he's opening that thing as is everything about him is recorded. so he died this morning Link auf A. Ja. àwọn jagunlabí rèé o àwọn ẹni tá à ń wí rèé àwọn fúlàní tí wọ́n ń pààyàn káàkiri àwọn ni wọ́n tọ́lé ọ̀kadà yẹn o tí wọ́n lọ ṣe ìkọlù sí wọn ní pápákọ̀ òfurufú Kaduna ìbáraẹnisọ̀wà. nínú ìròyìn míì ọ̀kan lára àwọn olóṣèlú tó wà lápá àríwá ló ń sọ̀rọ̀ gbé àwọn darandaran lẹ́yìn ó ní kò sí tó burú mbẹ̀ tí wọ́n bá ń dáàbò bo àwọn darandaran tí wọ́n sì ń kó owó rọ̀gùnrọ̀gùn fún àwọn fúlàní darandaran nídìí iṣẹ́ wọn kódà ó sọ̀rọ̀ débi pé ó ń fi àwọn darandaran wé àwọn ọmọ ibo tí ń gba ṣọ́ọ̀bù láti máa ta páàtì ọkọ̀ kódà ó ń fi ọ̀rọ̀ àwọn darandaran yìí ó fi ń wé àwọn báǹkì wípé tí wọ́n bá lè máa fún àwọn oníbáǹkì kéékèèké ní owó láti báǹkì ńlá ìyún eh, central bank tilẹ̀ nàìjíríà ó ní kí alára ń sọ ò láwọn fúlàní yẹ lẹ́ni àpọ́nlé ó láwọn fúlàní yẹlẹ́ni àtìlẹ́yìn ó láwọn fúlàní darandaran wọ̀nyí yẹlẹ́ni àkówórọ̀gùnrọ̀gùn fún àdáàbòbò àgbégẹ̀gẹ̀gẹ̀ ẹgbọ́ bó ti wí. if you can protect a spare part dealer yes if you can protect a, a spare parts dealer why can't you protect a husband if banks private banks would be rescued government will come in public funds through the central bank or whatever to rescue failing banks. With public central government money is is is, is government money it's your money it's my money. why do that i cannot do that to rescue the husband from problem he has to. tó ń ṣubú nítorí ìdánilóró ajé kí wọ́n when i was growing They said to me, when you look at somebody, I say, yeah, you be shaggy. You see that? You be shaggy. Only one finger is pointing at you, maybe two. These three are pointing at me. So there's nothing wrong with modernization. I am for all for it, but that is to add voice to the hues and cries already on the floor for government to address the issue of herdsmen. No matter how tóyìn agboola tí gbogbo èèyàn mọ̀ sí aṣẹ́wó-ń-rí-mẹ́kà ló fàbínú yọ ní shoprite lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan ọmọbìnrin rẹ̀ wípé ó jí nǹkan ní shoprite nílùú ìbàdàn ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. this is shoprite ìbàdàn. Tunji you are here when they were molesting my child here my daughter here she's a married woman Why would somebody do that to me? Here at at, at Ibadan shop price. How would somebody do that to me? I will not tolerate it. Ọlọ́pàá lè máa fi mú mi bí lẹ́yìn nítorí mi ní lọ. Hospital bed náà ti wá gbé mi. Wo drip mo yọ kúrò lọ́wọ́ mi. Ní èní, màá bá yín fàájú dẹ̀ bèrè lọ. Sunday gbà lọ́wọ́ mi, ó yá bẹ̀rẹ̀ rìkọ́dì yìí. Mo ti ń ṣe lọ. Mo ti ṣe láìpẹ́ mọ́ mo fẹ́ kẹ́ gbogbo kára yẹ kọ́mọ ṣe ring road shopping mall kí lórúkọ bí kí lórúkọ bí kàdé shoprite wà gbàdùn ring road kí ẹ mọ wà ń bí mo rẹ́ẹ̀dì fún yín lẹ́nu ó sì sábẹ̀ náà tí wọ́n gbé mi pé mo yẹ kúrò lápá mo wá wáyé ìfàgbọ́n ni o. On could have done testing. You can't put up the guy, Oga gbogbo yín dẹ̀ wá iṣẹ́ ẹ̀ rí mọ́ mi ẹ̀ kì rí fẹ́ nítorí dá nàìjíríà ẹ̀ rí mọ́ mi bàbá nàìjíríà ìbọn gbogbo àwọn ọmọ mi máa ń wá. Everybody, everybody in the world. I'm here to cause trouble now. I'm a chop chop right ring road Ibadan. Yes. Pẹ̀lú bọ́ọ̀lù ẹni ṣẹlẹ̀. Bọ́lá ń bíjá eré ìta àfà kí ló ṣẹlẹ̀. Bọ́lá ṣe fún ìgbà dáhùn. Just you know, the guy who is in I don't need to see the guy. I don't need to see the guy. We have to see the boy herself. We have to. I need to see the guy beg you now. cut them. Tomorrow somebody to talk. No, no, no. Please, don't stop it. Don't shut it off. Kádàrá sọmọ mi bishop please ẹ máa play ẹ̀fún mi lálẹ́. Kádàrá sọmọ mi bishop please ẹ máa play ẹ̀fún mi lálẹ́.